الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق الناس بحسن صحابتي أو صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه Abu Huraira ló ń bá sàlékún yọnú rẹ̀ fún o tí ó gba àwọn ọ̀gá àwọn sọ̀hábà nábúwa Muhammad sallallahu alaihi ó ní جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم arákùnrin kan wá bá òjíṣẹ́ ọlọ́run anábùwà muhammad sallallahu alaihi wasallam ọwọ́ àbí ń béèrè kí ni béèrè rẹ̀ ya rasulallah man ahakun náà ti bi husni sohbati ẹni a máa ṣe dáadáa ká máa ṣe dáadáa sáwọn èèyàn ta ni dáadáa ní tọ́síjú nínú gbogbo ẹ̀dá. E nínú gbogbo èèyàn ta ni kí n ṣe dáadáa sí lọ́jẹ́ nọmba wán ta ni dáadáa mi tọ́ sí jù kọ́lá ummuka anabi dá lóhùn sallallahu alaihi wasallam a anabi ní ìyá tó bí ọ ní o ìyá rẹ ní o kọ́lá thumma man arákùnrin yìí tún bí anabi sallallahu alaihi wasallam gbọ́dọ̀ òun ti gbọ́ ta ló tún kàn lẹ́yìn ìyá àwọn anabi ni kọ́lá ummuka anabi ni ya rẹ̀ náà tó ní o sallallahu alaihi wasallam kọ́lá thumma man onímọ̀gbọ́ ta ló tún kù ìyá mi lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì ta ló kù kọ́lá thumma kọ́lá um- ah, ummuka anabi ni ya rẹ̀ náà tó ní o kọ́lá thumma man arákùnrin yóò dá pé oní ọ̀dà mọ̀gbọ́ ó di mẹ́ta ta ló kù kọ́lá àbúkà bàbá rẹ̀ ló tún kú o lẹ́yìn tó o bá ṣe dáadáa sí ìyá rẹ̀ tán ó kú kínní ó kú bàbá rẹ̀ eléyìí náà ń tọ́ka tí à ń ka bọ̀ pé bẹ́ẹ̀ wo lùwà yìí ìmọ̀ ṣe dáadáa sí àwọn òbí wa méjèèjì dandan ni o ọlọ́mọṣà fi rọ̀ wá lọ́rùn muttafaqun alayhi hadith yìí Bukhari àti al-Imam Muslim ló gba yìí wá o. وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عبد الله بن عمرو بن العاص أتواتي ببارئ ومسابا يونس مجيجي أتوبا وصحابة النبي محمد صلى الله عليه وسلم قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم هنا أراكم كتوابا النبي لجومي وأبو جيش الله fasta'zanahu fil jihad ntọ́ wa bá nàbì fún ni pé ọwọ́ àgbà permission lọ́dọ̀ ànábì pé èmi náà fẹ́ tẹ̀lé wọn lọ jihad mo fẹ́ lọ jagun sí ojú ọ̀nà tọ́lọ́mù ọwọ́ àgbà yọ̀ǹda bẹ́ẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ní tìtorí bá a ti máa wí repeatedly àṣẹ jálọ̀ ọjà kò sí lọ́wọ́ individual kò sí lọ́wọ́ èmi àtiwọ́ o àwọn rẹ mùsùlùmí jẹ wọn ṣe kínní tọ wọn láwọn bá wa jà àwa náà já àṣẹ ni ò sí lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa o ọwọ́ ta lọ́lọ́run fi sí òun lọ́wọ́ aláṣẹ mùsùlùmí òun ni wọ́n fi máa wá bá nábì pẹ̀tọ́ afẹ́ lọ jihadu o ṣé ká lọ o sallallahu alayhi wa sallam ẹ̀rí jihadu kan tí ò ní di kéèyàn lọ gbàṣẹ lọ́dọ̀ aláṣẹ mùsùlùmí. òun ni jihad tọ́ta bá wa ka ọmọlé gbogbo nǹkan ní islam fàlà sí o ọ̀tọ́ ò lè wá káàyàn mọ́lé kéèyàn wá ń bọ̀ náà jẹ́ kọ́kọ́ béèrè islam kan o àmọ́ ọba tí ìlé tó bẹ́ẹ̀ a kò sáṣẹ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan kọ́ máa pàṣẹ àyàfi bó lórí mùsùlùmí bá ní ọ̀dà tá a nípa wa náà já àṣẹ kájá kò sí lọ́wọ́ ẹnìkan àti lọ́wọ́ o. arákùnrin wa bí anabi ńjọ náà pé kọ́yọ̀ǹda fún nǹkan náà tẹ̀lé wọn lọ jihadu. fàkọ́ọ̀lá àhayún wàlídà anabi bí arákùnrin ńjọ náà pé ǹjọ́ lóbi méjèèjì láyé kọ́ọ̀lá náà òní bàbá kọ́lẹ̀ fàfi yìí máa fàjà àwọn méjèèjì náà tó ṣe jihadu lára wọn lọ bẹ̀rẹ̀ jihadu rẹ látara kíni àwọn òbí rẹ méjèèjì ẹ mọ̀ pé náà ní charity begins at home ẹni tí ń ṣe ìyá tí ń ṣe bàbá tí wọ́n lọ ṣe jihadu ń ta àti kò ṣe ń tọ́lọ̀ ń fẹ́ o lọ bẹ̀rẹ̀ jihadu rẹ láti inú ilé o àkọ́kọ́ jihadu rẹ ìtumọ̀ tá nẹ́bí wínú sallallahu alaihi wasallam bọ̀bá wa ṣe ti lé tán tó ṣe tá a dá sáwọn òbí rẹ tán ẹ̀ ò lè wàá lọ jáde jihadu ìtumọ̀ rẹ̀ lọ́nà míì kèsì pa nẹ́bí fojú kéré jihadu sallallahu alaihi ìtumọ̀ ẹ̀ ni pé irú jihadu yìí bí wọ́n bá lọ ẹlòmíràn lọ irú jihadu tó wá bí ní kò tí ì di jihadu ta ní. O di dandan fún yàn kí ni jihadu tó di dandan fẹ́ nìkọ̀ọ̀kan ò ní báwọn ọ̀tá bá wá ká wa mọ́ gbogbo èèyàn lọ́gbọ́dọ̀ dìde defend islam àmọ́ jihadu tí ò tí ì di báwọn bẹ́ẹ̀ nìkan ọba lọ ẹlòmíì ó ṣe ẹlòmíì ó lọ bí wọ́n bá tọ́jú àwọn òbí rẹ̀ ṣé ọmọ ọlọ́mọ wá ṣe dáadáa sáwọn òbí mi àwọn dandan kan bẹ ìwọlọ́kàn ẹnìkan ò sì lè bọ́ ọ ṣe èyí ń ní priority ọ̀ṣáájú dandan tí bí wọ́n bá ṣe ẹlòmí ò ṣe kí ni ẹlòmí ò ṣe torí náà ẹja gbàdí sí iye o kìí ṣe pé àfojú kéré jihadu o nǹkan ńláńlá ni o mẹ́sìn o àmọ́ kéèyàn ọmọ bí ọlọ́run ti gbé gbogbo nǹkan kọ̀ọ̀kan kà. Ka orí tó ṣe pé wọ́n gan-an ìwọ ni ọ gbọ́dọ̀ ṣe ní dandan ní ìsìláàmù èyí ń là kọ́kọ́ o kó tó kan àwọn tó ṣe pé bí wọ́n bá ṣe ààrẹ lómi tí ó tí ó ṣe. وعن أبي هريرة رضي الله عنه لا كسي أبو هريرة لما سألكم ينورفون ṣùgbọ́n àwọn ọ̀gá wa àwọn sàhábà nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam wọn ni mo tún gbọ́ èmi náà sì mọ gbọ́ mo wí fún yín o kí lọ́la nàbì wí rọ́gbìmọ̀ àǹfò rọ́gbìmọ̀ àǹfò rọ́gbìmọ̀ àǹfò man adraka abawayhi inda al-kibari ahadahuma aw kilahuma falam yughfar lahu akhrajahu muslim anabi ni a ọmọ ṣe o fún ẹni bẹ́ẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ máa nǹkan máa ṣe o ẹ̀ẹ̀mẹ́ta lànàbí rẹ̀ ta á kíla kí irú kíla irú àdánwò la bẹ́ni ọmọ ṣe fún o ta ló ń tọ̀hún ànábi lẹ́ni tó bá òbí rẹ̀ méjèèjì láyé kọ̀ wá ṣiṣẹ́ tó lọ́run ó torí ẹ̀ forí ẹ̀sẹ̀ jìn látara àwọn òbí rẹ̀ kò sí sí àlìjẹ́ náà látara kínní. ń wò wọ́n ràn báyìí tí wọ́n kú ọlọ́run gbé opportunity ọ̀nà àlìjánná kalẹ̀ fún ọ̀nà àwọn òbí rẹ̀ ti ń bẹ lágbàlagbà tó tọ́jú o ànábì lẹ́yìn ọba wa opportunity yìí ọba àwọn òbí rẹ̀ méjèèjì láyé wọn wá dàgbà sí lọ́wọ́ ọ̀yọ́ wọn kọ́ tọ́jú wọn wá torí bẹ́ẹ̀ kó forí jìn kọ́kẹ́ ànábì jẹ́ ọba ríru rẹ̀ báyìí gbá ọmọ ṣe fún ọ ọmọ ṣe fún gbogbo ọmọ tí ń wo àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ bí ẹrù tọ́fẹ́ wó pa àwọn wàhálà yẹn pọ̀ wàhálà kọ́ o ọ̀nà àlìjẹ́ndà ni o ọ̀nà oríire ni o ìwọ náà bẹ̀ lọ́n kí ìwọ náà dàgbà o ẹ̀sán sì ń bẹ o gẹ́gẹ́ bí ìta ké fúnra wa ń jẹta o kọ́là látàyé ń bì náà torí náà ẹ dákun mùsùlùmí ò lọ mọ̀ nínú tí wọ́n mùsùlùmí gbọ́dọ̀ fi yàtọ̀ òun ni kò mójú táwọn òbí rẹ o kò ṣe dáadáa sáwọn òbí rẹ o má jọ àwọn kan táwọn ọlọ wọ àwọn òbí wọn síbi kan tí wọn máa ra bèbí fún wọn o wọn máa lọ kí wọn lẹ́ẹ̀kan ní ọdún o èyí wọn bá ìsìláàmù mu o àṣà dáadáa ni mùsùlùmí máa kọ o àìkọ ìdí ọ̀dà o ẹ̀rí nu tọ́lọ̀ ń pa wá láṣẹ rẹ̀ òun ni wá bèlè wá lè dé ní ẹ̀sàánà ṣe dáadáa sáwọn òbí wa o àkọ́rọ́jà hu mùsùlùmí alimami mùsùlùmí lọ́gbàá. حديث ليوة هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين